ilẹ̀ tí wà níbi tí atẹ́gùn ìjúlé fẹ́ dé lónìí àtọ̀ lọ́dọ̀ bàbá wa òjíṣẹ́ ọlọ́run àlàyé prophet michael ọlọ́run bẹ̀rẹ̀ sílẹ̀ ìjọ god life ministry tó wà ní òjòdì àti ní àdìyàn ọmọ wẹ́wẹ́ lénìí a nípa àlá àwọn míì àsọ wọn ní àlágọ̀ ṣùgbọ́n àlá ò gọ̀ àlá máa tọ́ni sọ́nà ìtọ́sọ́nà ní àlá jẹ́ lágbára ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àlàyé bá tàmọ́lẹ̀ ń bá wọn ṣèpàdé kí la lè pélé kí ni ìtumọ̀ eléyìí kí ni ẹ̀mí sọ nípa ẹ̀ ṣé àlá ni àbí àlá ìdàkejì wòlíì ọlọ́run ẹ bá kí àwọn èèyàn ká tó wá gbàmí tó lọ. mo kí gbogbo ojú tó ń rí mi tó ń wò mí níbi gbogbo lórúkọ jésù ojú yàn ní fọ́ ojú yẹn lọ́dún yìí ìhun rẹ̀ lẹ́ ò fi rí gbogbo ẹni tó bá ń dààmú pátá níbikíbi lórúkọ jésù ìdààmú yín dópin lónìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ̀ ń give testimony káàkiri àgbáyé torí testimony ń gbọ́dọ̀ purọ́ ọlọ́run ń ṣe ìyanu ìgbà testimony lóríṣiríṣi every day lórúkọ jésù ìyanu ọlọ́run abayé ẹ lórí àlá tí ẹ sọ sà ẹ ó jẹ́ nǹkan tí ó ní agbára tẹ́lómi bá ríra ẹ̀ lóhun pẹ̀lú ààrẹ ẹ òun pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè làwọn jọ ń jẹun <laughs> bóyá ààrẹ àná tàbí ààrẹ òní làwọn jọ ń jẹun tàbí táwọn jọ ń jíròrò kò ń ṣe nǹkan tí ó dáa rárá ó túmọ̀ sí pé ẹni tí ó lálàá yẹn bó tilẹ̀ wù kó kéré kó tóbi àbí ipòkípò tó bá wà èèyàn ńlá ni láyé ṣùgbọ́n ẹnìkan ń lo ipò rẹ̀ tọ́wọ́ pé wọ́n gọ̀ọ̀yàn sí kan sọ pé wọ́n gọ̀ọ̀ sí yàn ń disifle náà wọ́n dà pé wọ́n kan sọ pé wọ́n ń tọ̀yàn jẹ ọ̀rọ̀ ẹni tí ń bá ààrẹ tàbí gọ́fúnà mo máa ń gbọ́ táyé arákùnrin kan lọ́dún kan ó ní pọ́tì ńlá so wọ́n jáde òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n nǹkan alátùn máa ń láàyè ó ní agbára òun máa kàn rípò pẹ̀lú president làwọn jọ ń sọ̀rọ̀ tán lánàá òun pẹ̀lú gọ́fúnà kínní kan làwọn jọ ń sọ̀rọ̀ mo ní èyí já sí pé wọ́n fẹ́ rán ẹ lọ sí oko gbèsè èyí já sí pé wọ́n fẹ́ rán yàn lọ sóko gbèsè wọ́n fẹ́ jẹ́ kó jẹun tó ń tó jẹ́ tó wáyé tó fẹ́ jẹ́ àyànmọ́ ẹ ní ohun rere tí ọlọ́run yàn fún ẹ láti ọ̀run àwọn ìdá kan ti dìde ó lè jẹ́ nínú ìdílé ó lè jẹ́ nínú àwọn ẹ̀gbọ́n àbí nínú àbúrò àbí nínú ọ̀rẹ́ tàbí nínú agbègbè téèyàn ń gbé tó jẹ́ pé wọ́n máa ń pe àwọn ìdá kan ní amọ́niṣe ni afàìmọ́niṣe ni àṣeni tó bá ní dárò irú àwọn mẹ́ta yẹn àwọn áńgẹ́lì burúkú mẹ́ta yẹn èèyàn ti pàdé àgbákò ìkànnì yẹn now wọ́n bí wọ́n ṣe ń fíìl pé kò ga kò jẹyàn náà wá ń sọ fún ẹ pé gíga tó jẹ kó o ga yẹn o ẹnìkan ń lò ẹni tó ń lò yẹn òun ló ń gbére ẹ wá síwájú ẹ gẹ́gẹ́ bí ààrẹ ló jẹ pé ìwọ pẹ̀lú ẹjọ ń jíròrò lásìkò yẹn a máa dára fóun lásìkò yẹn a máa kù díẹ̀ fún wọn tí òun láàlá yẹn bí nǹkan yẹn ti ń da tẹ́lẹ̀ now wọn fẹ́ dá nǹkan yẹn dúró sójú kan because wọn náà mọ̀ pé o ò lè rí ààrẹ bá sọ̀rọ̀ nǹkan tí ò possible ló ńlá láì wọn náà mọ̀ pé o ò lè rí gọ́fúnà yẹn bá sọ̀rọ̀ ìwọ tó tiẹ̀ mọ̀ chairman tó mọ̀ kánsẹ́lọ̀ eh, eh, eh, lásán dépò pé o fẹ́ lọ bá ààrẹ sọ̀rọ̀ ó dépò pé inú wọn pẹ̀lú ààrẹ ń dùn ẹ̀ ń ṣubú lura yín ẹ̀ dépò pé wọn pẹ̀lú ààrẹ ẹ̀jọ́ ń sọ̀rọ̀ ẹ̀jọ́ ń jíròrò tàbí ẹ̀jọ́ ń tọ́ bọ̀wọ̀ jẹ̀dá sí pé o ò gíga tó jẹ́ kó o ga wọ́n ń fi yẹ pé àti ga ẹ ó dọwọ́ ọlọ́run ntọ́ fi ń yí ẹ ni pé irú èèyàn tó jẹ́ kó jẹ́ bó ṣe jẹ́ kó jẹ́yàn bóyá onílà kàkà náà tó o bá tètè múra <laughs> tó o bá tètè múra ọ̀rọ̀ á dàbí akọ aláǹgbá tá a máa lérí nígbọ̀rùn nígbà òjò tá a máa lérí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó dẹ̀ pé gbogbo ìlérí ẹ̀ náà ìdọ̀bálẹ̀ ni kò lè dúró kàngọ́ gbogbo ìlérí aláǹgbá ìdọ̀bálẹ̀ ni ẹ̀rí so nǹkan tó ń try láti sọ fún ẹni yẹn tí ó bá ti wá rí bẹ́ẹ̀ à ẹ wo wọ́n máa ń polongo oògùn kan wọ́n á ní tó bá lò tó bá tó jọ mẹ́ta wọ́n á ní tí ó bá jẹ́ pé bákan náà ló wà lórí dókítà rẹ o so tó bá ti rí bẹ́ẹ̀ ìyẹn lọ́lọ́run fi dá àwọn wòlíì ọlọ́run dẹ̀ fún mi ní ẹ̀bùn àlá díẹ̀ ìdí tọ́lọ́run fífún mi lẹ́bùn àlá ni pé kò ń ṣe pé mo mọ̀wé àbí mo kàwé lórí ẹ̀ ṣùgbọ́n níwọ̀n gbà tó bá ti ń sọ lẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ti bẹ̀rẹ̀ sí tọ́ mi ẹ̀mí mímọ́ ti bẹ̀rẹ̀ sí ṣí etí mi etí mi yìí wọ́n ti ṣí tó dẹ̀ sẹ́yìn pé tí n bá fi etí mi gbọ́ ẹ̀dùn ọkàn ènìyàn tó bá jẹ́ pé ènìyàn wa tún wá jẹ́ olódodo èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí n bá ń pàṣẹ ó máa máa rí bẹ́ẹ̀ àbí tí gbèsè bá wá látọwọ́ ẹ̀mí mímọ́ pé ṣe nǹkan báyìí fẹ́ nìyẹn onítọ̀hún máa bọ́ lọ́wọ́ ogun yẹn kíákíá ni so ó tọ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá ń lálàá pé òun bá ààrẹ gọ́fúnà mínísítà òun bá wọn rìn kó ṣọ́ra gidi gan kó tètè pè é ẹni tó bá rí i pé ó lè gbàdúrà gidi fún un ó jẹ́ wòlíì ó jẹ́ àfa ó jẹ́ oní ó tètè pè ó tètè pè ìkejì ni kọ́ lọ́run darí ẹ̀ sọ́dọ̀ àwọn olódodo ènìyàn àwọn tó yẹ pé wọ́n á sọ òtítọ́ ọlọ́run àti pé tẹ̀mí mímọ́ ọlọ́run máa darí wọn kó má bàa di pé gbogbo ìtàn bá tún ṣe fún náà òfo ló máa já sí mo gbàdúrà lórúkọ jésù ọ̀rọ̀ ẹ̀ ò ní já sófo bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà and ẹni wọn á fi àsìkò yìí ká tó parí eh, ìpàdé yìí mo fi sọ fún yín ẹ rí pé gbogbo ní nàìjíríà ń bí rògbòdìyàn lórí ìdìbò ó ní agbára <laughs> ẹ program wa gbẹ̀yìn tẹ́ ń béèrè tẹ́ ń bọ̀ láti wọrí àbújá àti kánò àti kwara gbogbo yín tẹ́ ń bọ̀ láti ìbàdàn ẹ jọ ẹ̀yin tẹ́ ń láti ghana láti kútọ́nù ẹ̀yin tẹ́ ń bọ̀ láti south africa ẹ jọ ẹ jọ ó ṣeé ṣe ká sún síwájú díẹ̀ kí bòyí lọ o torí tí bòyí ò bá lọ <laughs> mi níbi tẹ́ ẹ máa sùn ibi tẹ́ ẹ máa sùn sí. Si mi ò níbẹ̀ o mi ò dẹ̀ ní fẹ́ kẹ́ dààmú mi ì ní fẹ́ kẹ́ dààmú rárá rárá rárá màá fẹ́ kó jẹ́ pé nǹkan kan máa máa àyè e, máa gbà yín ẹ̀rí nìsín ní nàìjíríà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rówó tẹ́ ẹ fẹ́ fi wọ mọ́tò kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ohunkóhun so èèyàn gbọ́dọ̀ á máa nìyàn lára ẹ máa gbàdúrà nínú ilé yín even àti destiny recovery àti i am a king gbogbo ẹ̀ pátápátá program mẹ́ta ni ẹ jẹ́ ká fi sí ẹ̀yìn bò yìí tó bá ti di bíi march ẹ máa gbọ́ ọjọ́ tá a bá fi sí bẹ́ẹ̀ ìwàásù a máa lọ lórí kíní tẹ́bẹ̀ ṣe ń wo yìí ojú tó lé ẹ máa gbọ́ ìwàásù ọlọ́run ìwọ tó o bá dẹ̀ náǹfààní tètè pè ṣẹ́rẹ́ yìí tẹ máa ń pè tẹ máa gbọ́rọ̀ ọ̀dọ́ bóyá mi ló dẹ̀ darí yín o tẹ́mi bá ti darí ẹ pé mi kì í ṣe wòlíì ẹ má fọ́ọ̀sì ara ẹ o ó lè jẹ́ ntọ́lọ́ fẹ́ lò fún ẹ ọ̀tọ̀ ṣùgbọ́n tẹ̀mí bá darí ẹ pé kó o pè mí gẹ́gẹ́ bí wòlíì ẹ tí mo ṣetán láti gbàdúrà fún ẹ àbí láti láti gbé gbèsè kan fún ẹ kọ́rọ̀ ẹ lè dayọ̀ tó yẹ pé gbà yẹn ló wá tún àkórí boró ló rántí àwọn tó lu ẹ jìbìtì àwọn ọ̀tá sì wà lórí ọ̀rọ̀ ẹ pé o lè dìde bẹ́ẹ̀ tèmi fẹ́ kó dìde nítorí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe yin ọlọ́run mo fẹ́ kó yin ọlọ́run o lè pè mí sórí nọ́mbà mi zero seven zero three six zero three eight seven five seven tàbí zero nine one three five six four two zero five seven àwọn nọ́mbà ayọ̀ nìyẹn kẹ́ pè ní so gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ̀jọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ní sùúrù bẹ̀tẹ̀ lè pè mí fún àdúrà ẹ lè pè mí fún ìgbésẹ̀ ṣùgbọ́n fún program yẹn ẹ ó ní sùúrù o ẹ ó ní sùúrù o mi ń fẹ́ kẹ́nikẹ́ni farapa o lórúkọ jésù àní farapa jésù lolúwa wa. jésù lolúwa wa àmín ọ̀lẹ́ tí bọ́lá tẹnu bàbá wa wòlíì michael ọlọ́runbẹ lásìlẹ̀ ìjọ god ife ministry tó wà ní òjòdúbágà àti ní àdìyànnàmọ́wẹ́ bàbá fún àwọn tó ti ẹ̀ ń béèrè àdẹ́sì òjòdúbágà. Eh, nọ́mbà eight eh, eh. akíọdí bus stop tó bá ti bọ́lẹ̀ lákíọdí bus stop níbi tí ò ní ṣìdí tó bá ti bọ́lẹ̀ lákíọdí bus stop ká tó kan òjòdú now látọkàn òjòjú bá gà tó bá ti bọ́dẹ̀ lákè ọdẹ síríìtì akè ọdẹ yẹn náà ni kó o máa rìn bọ̀ ọmọ bọ̀gẹ̀ nọmba eight ọmọ bọ̀gẹ̀ nọmba eight tàbí kó pe nọmba mi màá tún darí ẹ̀ jésù lolúwa wa. àmín àmín àmín ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ fún àǹfààní tí ọlọ́run fún wọn láti tún fi bọ́ọ̀lù láti nu bàbá wa wòlíì michael ọlọ́run bẹ̀rẹ̀ lórí ìjọ gọ́ọ̀lì feminist wà ní àdìyàn ọmọ ẹ̀wà àti ní akíọ̀dé ní òjò olùbágà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 597807 for your event coverage. Thanks.